lópin ìgbà lópin ìgbà lópin ìgbà lópin ìgbà means in the long run lópin ìgbà means in the long run òtítọ́ ọ̀rọ̀ yìí yóò di mímọ̀ lópin ìgbà. òtítọ́ ọ̀rọ̀ yìí yóò di mímọ̀ lópin ìgbà.